وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún olúwa ọba wa tabaraka wa ta'ala à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òní náà ni òru kẹfà nínú oṣù Ramadan ọdún hijira tòjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi o di ẹgbẹ̀rún kan ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́rin dín ní àádọ́ta táǹpè ní fourteen forty six a tún wa káàbọ̀ sórí ètò tẹ̀síìrì ti fúnra ní sẹ́ńtà ní bíbá yìí sẹ́ńtà wa markas umar bin al-khattabi al Islam ni kaduna àmbẹ̀lọ́hun fáwọn àmírù wa tán máa ṣe tẹ̀sírì náà fún wa ọlọ́mọ́sà bá ṣe dáadáa fún wa kó ṣe dáadáa fáwa náà sura tí a ń kà lọ́wọ́ Qur'an al-Karim òun náà ni suratu Yusuf lana áyà tí a ti dúró sura yìí ọ̀nà ní àyà 98 pẹ̀lú ògo tọ́lọ́n subhanahu wa ta'ala àyà tá a ti gbéra lálẹ́ yìí ọ̀nà ní àyà 99 falamma dakhalu ala Yusuf náà. tẹ̀síwájú nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin anábì àti àwọn ọmọ àyá rẹ̀ wọ́n ti ṣàlàyé fún wa bánabi Yúsúf ti lálàá bó ṣe di pé àwọn ọmọ àyá rẹ̀ jù sínú kànga tí lọ fún bàbá ti jẹ bó tí wọ́n tà ní ẹrú tó fi wá di pé ó wà ní ọ̀dọ̀ ẹnìkan ọba kan ní ìlú Misra débi pé ìyàwó ọba yìí ó gbèrò aburú pẹ̀lú Yusuf gbèrò àbàjẹ́ nígbẹ̀yìngbẹ̀yìn anabi Yusuf ọlọ́ni kó padà di wazir òun náà di aṣíwájú. tó ṣe pé òun ni ó wà ní ìkápá gbogbo ohun tó jọ mọ́ ọ̀rọ̀ oúnjẹ àti lọ ibi pé lóríṣiríṣi ìlú làwọn ti ń wá sí Misra nígbà tí yẹn mú àti bẹ́ẹ̀ lọ tó pé wọ́n wá ra oúnjẹ Yusuf òun ló wà ní ìkí àpé àǹtí oúnjẹ fáwọn èèyàn débi wípé àwọn ọmọ náà àwọn náà gbéra láti lu wọn láti wá ra oúnjẹ débi pé ó fi sọ fún wọn pé ká mú àbúrò yẹn àbúrò wọn bùnìyàmínú wa débi wípé ó náà ti wá fira rẹ hàn nígbà gbogbo ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ó ti jẹ́ káwọn ọmọ ìyá òun kàn mọ̀ pé òun ni Yusuf ó wá sọ fún ẹ pé ká lọ kó àwọn ẹbí wọn wá tí wọn kà fún wa yìí wa ń ṣàlàyé fún wa nígbà tí àwọn titi wọn tí wọn lọ kó àwọn ẹbí wọn bàbá wọn àti lọ kó Misra ọlọ́ni falamma dákàlù ala yusuf nígbà tó di pé àwọn ẹbí yusuf àwọn bàbá rẹ̀ màmá rẹ̀ àti gbogbo àwọn ọmọ aya rẹ̀ yòókù nígbà tó wọlé lọ bá yusuf tó wọlé tọ̀ yusuf lọ awa ilayhi abawayi anabi yusuf alayhi salam níbí báyìí ó wá fa bàbá àtìyá ẹ̀ ó fa àwọn mọ́ra ó fa àwọn mọ́dọ̀ wa qala dùkúlù misran ó wá sọ pé òdòkólò misra insha allahu aminin anabi yusuf wá ń sọ fún wọn yìí pé ẹ máa wọlú misra ẹ máa wọlú misra insha allah pẹ̀lú ògo tọ́lọ́ subhanahu wa ta'ala aminin lẹ́nu ìfọ̀kànbalẹ̀ yẹn pé gbogbo yín ẹ ti di ẹni ìfọ̀kànbalẹ̀ báyìí ẹ wọlú misra wa wàrọ́fà abawahi alal anabi yusuf alayhi salam ó wá gbé bàbá àtìyá ẹ̀ ó gbé àwọn méjèèjì lórí ìtẹ́ ẹ̀rìn lórí ìtẹ́ ọlá rẹ̀ àbí tẹ́ ọlá gbogbo àwọn méjèèjì fi orí ẹ̀ lahu sùjádà gbogbo wọn pátápátá wọ́n forí balẹ̀ fún Yusuf àti bàbá àti ya àti gbogbo àwọn ọmọ àyá rẹ̀ wọ́n wá sí kíni wọ́n wó lulẹ̀ lẹ́ni tó forí balẹ̀ anabi Yusuf alayhi salam ya abasi haza anabi Yusuf wa ń sọ fún wọn pé ìrẹ́ eléyìí gan ni ìtumọ̀ àlá tí mo níjọ́ kìíní àná sáàbà gbàgbé níbẹ̀rẹ̀ súrà yìí wọ́n ti ṣàlàyé fún wa wípé anabi yusuf alayhi salam nígbà tí ń sọ fún bàbá rẹ̀ báyìí pé rẹ̀ mi mo lálàá mo rí àwọn ìràwọ̀ mọ́kànlá àti ati àti òṣùpá tí gbogbo wọn forí balẹ̀ bá mi fún mi àwọn ọmọ anabi yusuf àwọn mọ́kànlá ni wọn pẹ̀lú anabi yusuf gbogbo wọn jẹ́ méjìlá bàbá àti àwọn ọmọ àyá ẹni mọ́kànlá yẹn bàbá ẹ̀ àti àti màmá ẹ̀ lọ́kà fún oòrùn àti òṣùpá yẹn so ìwọ́n ń sọ fún bàbá rẹ̀ wípé eléyìí gangan ni ìtumọ̀ àlá tí mo ní níjọ́ kìíní àná mi ń kọ́ síwájú ọdọ́ òní kọ́díjà aláhàárọ̀ bíi hakọ̀ olúwọ́ bá mi ó ti sọ àlá náà di òtítọ́ ó ti sọ àlá náà di òdodo. na ahasana bíya ìdí àkàràjàní mina sijini bẹ́ẹ̀ olúwa ọba mi ó ṣe dáadáa pelu mi ọlọ́ọ̀bá yìí daa daa pelu mi nígbà tó lọ́ọ́ mú mi jáde kúrò n'inu ẹ̀wọ̀n ẹ̀rí kan ti ṣàlàyé fún wa bó ṣe lọ ẹ̀wọ̀n ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ah mi ìdí àkàràjàní mina mi mina bàdàwù ó wá mú ẹ̀yin bàbá mi ẹ̀yin mama mi ó tún wáá kó yín wá sínú ìlú ńlá láti ìletò tẹ́ ẹ ti wà nínú oríko tẹ́yìn ti wà nínú ìlú títí yín ó kó yín wá sínú ìlú táwa wà ń bẹ̀ yìí. min ba'di an nazaga ṣaitanu bayni wa bayna ikhwati wa bayna ikhwati ọlọ́run ṣe báyìí ni lẹ́yìn ìgbà tí ṣaitan tó ṣe kí ni tó ti dá ìyànì ìkùnsínú wàhálà láàrin tó ti dá kalẹ̀ láàrin èmi àti àwọn ọmọ ìyá mi inna rabbi latifun liman yasha dájúdájú olúwa ọba mi ó jọba tí máa ṣàánú ẹni tó bá fẹ́ ọlọmọṣà ṣàánú àwa náà innahu huwa la alimul hakim dájúdájú olúwa ọba mi ó jẹ́ ọba olùmọ̀ ọba ọ̀jọ̀gbọ́n. bàbá wo bánabi yusuf bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ níbí báyìí ẹ rí i pé bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ fún bàbá rẹ̀ kò sọ gbogbo irú nǹkan tí àwọn ọmọ àyà rẹ̀ ṣe fún bàbá ẹ̀ nípa ìpèsè tó bá sọ àwọn nǹkan wọ̀nyẹn ìkùnsínú ìbànújẹ́ lè tún ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ ẹ̀rí kò sọ pé wọ́n jù mí sínú kànga kò gbogbo nǹkan nítorí kan sọ fún bàbá ẹ̀ náà ni pé bá mi ṣe dáadáa pẹ̀lú mi nígbà tó mú mi jáde kúrò nínú ẹ̀wọ̀n lẹ́yìn náà ti ṣe ìtọ́n ẹ̀wò nínú àwọn ẹ̀kọ́ tún nìyẹn ẹ̀kọ́ ńlá nìyẹn nígbà tí ń sọ̀rọ̀ nípa pé ìṣe mi ìdí akàràjà ní mina sijin nígbà ń yọ jáde kúrò nínú ẹ̀wọ̀n ẹ̀rí pé nǹkan dáadáa lélẹ́ yìí wàjá àbíkùn mina lùbàdà bẹ́ẹ̀ ọlọ́wọ́ báyìí náà ló tún pẹ́yìn náà wá láti ibi tẹ́yìn wà láti titi yín láti kó yín ó pè wá sínú yìí ó wà ní di anazaga bẹ́yìn ní èkè wá sí kò sọ pé lẹ́yìn ìgbà tó ti dá fìtínà lẹ̀ wàhálà lẹ̀ láàrin èmi àtàwọn màyà mi ó afọ afá máa fi sàlàyé fún wa nípa hikima tí yẹ máa bẹ pẹ̀lú wa pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala mùsùlùmí a sì gbọ́dọ̀ ní gbogbo nǹkan lọ́ọ̀ ní í ṣe tó bá ló ti wá tó bá sì kù bí ẹ̀ka ọ̀dọ̀ gbogbo ẹ̀ àmọ́ tá a bá fẹ́ máa fi nǹkan tì sọ́dọ̀ ọlọ́run a lo a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ pẹ̀lú bá a fi nǹkan tì sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala irú àwọn àyà báyìí ní kọ́ wa nírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ tábà padà sínú Qur'anil Karim àwọn àyà pọ̀ tó kọ́ wa nírú ẹ̀kọ́ yìí tẹ́bá wo suratul Fatiha tábà ń pa suratul Fatiha ihdina siratal mustaqim ọlọ́run tọ́ wa sójú ọ̀nà tó tọ́ siratal ladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn ẹni tó sì dẹ̀ra rẹ lórí a sọ́dọ̀ ọlọ́run àwọn ẹni níbẹ̀ yẹn àfi ìbínú yẹn àfi ti sọ̀rọ̀ lọ́run ta ló bínú sí wọn ọlọ́run náà ni àmọ́ nípa hikima ìgbọ́rọ̀ kalẹ̀ wọ́n wá fi wọ́n mú yẹn wá àlàáfíà gàtù majhul àmọ́ gbà tá à ń sọ̀rọ̀ nípa dáadáa àti ti sọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala bẹ́ẹ̀ tá a bá padà sínú súrọ́ọ̀tì jinn nígbà táwọn àlìjẹ̀nu tí wọ́n ń sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni wọ́n wí wa anna la am àrọ́dà bíhìm rọ̀bùhùm rọ̀ṣàdà wọ́n ní àwọ̀ ọmọ o ṣé aburú ni wọ́n gbà lérò pẹ̀lú àwọn tó wà lórílẹ̀ ni àbọ́lọ́wọ́n ọba wọn gbèrò láti fọ̀nàmọ́ wọn nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀nà àmà wọ́n ṣe kí ni wọ́n fi tìsọ́rọ̀ lọ́wọ́lọ́ ọba subhanahu wa ta'ala àmọ́ gbà tó fẹ́ sọ̀rọ̀ nípa aburú wọ́n mú wa ní sígàtún majhul pé àmà sáburú ni wọ́n gbà lérò sáwọn tó wà lórílẹ̀ ni àbọ́lọ́wọ́n ọba wọn subhanahu wa ta'ala ó fẹ́ fọ̀nàmọ́ wọn lẹ́yìn náà tẹ́ bá wo anabi ibrahim alayhi salam nígbà tí òun pẹ̀lú ọba ajẹ́ nípa nì jáńjọ́ ń fa ọ̀rọ̀ tọ́ba yẹn ń pera anabi ibrahim ìwọ̀n ń ròyìn ọlọ́run subhanahu wa ta'ala ń ròyìn pé ọlọ́run ọba ọba tó ṣe yìí pé òní ṣe báyìí fún mi òní ṣe báyìí òní ṣe báyìí nígbà tó wá débi tí mo bá kò wá sọ pé ọba tí máa ṣe mi ó ní wá ìdá mọ̀rẹ́tù ó fi àìsàn yẹn ó fi tì sọ́dọ̀ ara rẹ̀ nínú ṣẹ̀rẹ́ inú ìmà nínú ìmáàni ẹni àìsàn ò lè ṣèyàn láì jẹ́ pé pẹ̀lú màsí sọ́lọ́ subhanahu wa ta'ala ṣùgbọ́n nípa ẹ̀kọ́ bá a ṣe máa fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ní gbogbo àwọn ááyà wọ̀nyí kọ́ wa irú ẹ̀ anabi yusuf náà kọ́ wa lẹ́yìn náà ẹ̀tún wa gbogbo gbogbo àwọn aburú táwọn ọmọ ẹ̀ ti ṣe yẹn kò ṣàlàyé ẹ̀ fún bàbá wọn sọ òun ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala inna rabbi latifun liman yasha innahu huwa la alimun hakim nínú àyà yìí wọ́n fi yé wa yìí pé bàbá anabi yusuf màmá rẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n wá wó lulẹ̀ wọ́n forí balẹ̀ fún anabi yusuf alayhi salam lónìí àwọn míì lè máa lò wípé a ṣe báwọn bàbá anabi yusuf wọ́n forí balẹ̀ àbí wọ́n wólẹ̀ fún anabi yusuf aleyhisalaam eléyìí ṣẹ̀rí àti tàwọn ló farama. torí pé àwọn anabi ọlọ́wọ́n ọba látòkè délẹ̀ gbogbo wọn pátápátá mùsùlùmí ni wọn múmi ni gbogbo wọn gbogbo wọn àkídà kan náà ni wọ́n tòkè sí yàní òun náà ni pé àkídà tó tawhid òun náà ni gbogbo wọn pèsè sí àmọ́ àwọn ṣẹ̀rí àwọn kankan bẹ tí wọ́n pe ó lẹ́tọ̀ọ́ fáwọn anabi kan tó lè má lẹ́tọ̀ọ́ fáwọn anabi mi nínú àwọn òfin àwọn ìdájọ́ tàwọn ànábì kọ̀ọ̀kan máa yàtọ̀ sí ara wọn àmọ́ nípa àkídà àkídà kan ni wọ́n mú wa òun náà ni àkídà tó tawhid so níbẹ̀ yẹn yẹsẹ̀rí àti tí wọ́n gbàláàyè láti jẹ́ pé kẹ́nìkan kó wúlẹ̀ fún ẹnìkan àmọ́ sẹ̀rí àti tí wa kò gbàláàyè òun ló fà á nígbà tí Mu'az bunu Jabal nínú ẹgbẹ́ wa Mu'az bunu Jabal Mu'az bunu Jabal ó dé láti Sham níjọ́ kan àbó lọ sí Sham ìgbà tó lọ sí Sham yìí ó wá rí pé àwọn ọmọlẹ́yìn wọ́n máa sùjúdù wọ́n máa wólẹ̀ fún àwọn aṣáájú wọn nígbà tó náà wá padà sí Madina ló bá wólẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam faqala ma hadha ya Mu'adh anabi wa ni kí leléyìí ìrẹ Mu'adh kí lọ tún gbédè yìí wa ni èmi rí àwọn ará Sham ni li èmi rí wọn máa wólẹ̀ fún àwọn aṣíwájú wọn wà á ń ta àhákù and use jadlak ìrẹ́ ti gángan lọ lẹ́tọ̀ọ́ sí jùlọ ká máa wólẹ̀ fún ká máa forí balẹ̀ fún ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run fọkọ́l ànábì wa ni làókùntù àmúran ahadan and yasjuda li ahadin la amartul mar'ata and tasjuda li zawjiha li idami hakihi aleha ànábì ni ìbáṣe yìí pé èmi o máa pẹ̀ nìkan láṣẹ láti máa wólẹ̀ fẹ́nìkan ni obìnrin ní bá paláṣẹ kó máa wọlé fún ọkọ rẹ̀ nítorí pé kí ni nítorí bí ẹ̀tọ́ rẹ̀ bó ṣe lágbára tó lórí ìyàwó ẹ̀. àwọn ẹ̀gbọ́n á wà lóríṣiríṣi tó ń túmọ̀ sí wípé nínú ṣẹ̀dá Islam ẹnìkan ò gbọdọ̀ wọlé fẹ́nìkan. kódà ká máa tẹ̀ fúnra ẹni ṣẹ̀dá Islam kọ̀. a rí ẹ̀gbọ́n wa hadith nínú Riyadu Salihin ṣe pé ìkan nínú àwọn sàhábà ó wá bójúṣe ọlọ́run sallallahu alaihi wasallam ipe tẹ́nìkan bá pàdé ọmọ ìyá ẹ̀ tàbá pàdé ara wa ó kọ́kọ́ ní ṣé ká tẹ̀ fúnra wa nǹkan bíi mẹ́ta ló sọ nínú hadisi ẹ̀ ó sọ nípa wípé báwo ni ṣé ká dì mára wa àbí alákọ̀ọ́ káwólẹ̀ fúnra wa nínú ẹ̀ náà ni pé káwólẹ̀ fúnra wa àbí ká tẹ̀ fúnra wa yàní ìhànà bó ṣe wá nìyẹn ká tẹ̀ fúnra wa ànábì ní rárá ànábì ní rárá ẹ má tẹ̀ fúnra yín ó wá ní ṣé ká wá bára wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Hmm. irú àwọn ahadisi báyẹn ló ń fi ń túmọ̀ sí wípé mùsùlùmí nínú ẹ̀sìn títí wa wọn ò gbà wá láàyè ká máa wólẹ̀ ká máa kúnlẹ̀ fún ara ẹni lẹ́yìn náà tá bá fẹ́ lo ìṣẹ̀lẹ̀ tànàbí Yusuf yìí ẹ rí wípé àwọn bàbá ẹ̀ àwọn ìyá ẹ̀ gbogbo wọn náà wólẹ̀ fún so yóò túmọ̀ sí wípé àgbàlagbà náà ni ó máa kúnlẹ̀ ni ó máa wólẹ̀ fún ọmọ kéékèèké nìyẹn ní sókí ṣẹ̀rí àti tí wọ́n fara mẹ́lẹ̀ yìí àmọ́ ṣẹ̀rí àtàwa tànàbí wa Muhammad táwa jẹ́ lẹ́yìn rẹ̀ kò farama kí ẹnìkó máa wólẹ̀ fún ẹnìkan náà. anabi yusuf alayhi salam ìwọ̀n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó fi ìmoore rẹ̀ hàn sọ́lọ́run subhanahu wa ta'ala anabi yusuf sọ báyìí ti rabbi ilé olúwa ọba mi kọ̀dà ataitani minal mulk lónìí báyìí ó ti fún mi ní ọlá ó ti ṣe ọlá fún mi wa allamtani min ta'wil al-ahadith bẹ́ẹ̀ ó ti fi mà mí nípa ìtumọ̀ àwọn àlá tí máa sọ̀túnmọ̀ àwọn àlá àwọn ọ̀rọ̀ fàtírọ̀ sàmáwáti wal ard ìrẹ̀ ọlọ́ọ̀bá yìí ìrẹ̀ náà lọ́ba tó yẹ pé lọ́ọ́ filẹ̀ dá sánmà àti ilẹ̀ àǹtà wàlí yìí fi dúnìyà ìrẹ̀ náà lálátẹ̀yìntì mi láyé ń bíbá yìí mi ò lálátẹ̀yìntì mi lẹ́yìn ìrẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala kí wá sí láyé nìkan wal akhirah kúrò láti àlùkìyàmà gan ìrẹ̀ náà lálátẹ̀yìntì mi nídìí eléyìí tawaffani musliman pami ni muslimi jẹ́ wa alhikmi bisalihin lẹ́yìn náà kọ́ wa pamípọ̀ pẹ̀lú àwọn ẹni dáadáa ọlọ́ba ń bẹ̀ pàwa náà ní mùsùlùmí sì pẹ̀lú àwọn ẹni rere níjọ́ gbèǹdé àlèkìyàmà àdúrà dáadáa ni àwọn bàbá wa láyé jọ́hun tí wọ́n bá ń ṣàdúrà ẹ̀rí tí musliman wa alhiqna bisalihin ọlọ́run pàwa ní mùsùlùmí sì àwọn ẹni torí pé jọ́ gbèǹdé ọ̀nà mẹ́ta náà asadiquna sadiqun awon eni ìgbáwájú àwọn ànábì ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ awon àwọn ní kò ga ni ashabul yamin àwọn ìjọ apá ọ̀tún ọlọ́run jẹ́ ká máa benu wọn ọlọ́run jẹ́ ká máa bẹ́nu tàwọn alákọ̀ọ́kọ́ asabiqun àmọ́ tí yorùbá tẹ̀ wá ashabul yamin ni shimal àníbí báyìí a rí ẹgbàwa hadith gbà nínú Bukhari àti Muslim látọ̀dọ̀ mama wa Aisha radiyallahu anha pé anna rasulallahi sallallahu alayhi wa sallam pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ìyẹn nígbà tí àsìkò ikú rẹ̀ dé nìyẹn yarfa usba'ahu indal maut ni wọ́n ń gbé ọmọ ẹ̀ka ẹ̀ sókè yẹn lásìkò àti kúdé nígbà tí fẹ́ pànẹ́bì ni wọ́n ń ṣàdúrà Allahumma fi rafiqil a'la ohun wí báyẹn lẹ́ẹ̀mẹ́ta wípé náà ni pe ọlọ́run nínú ààyè tó ga jùlọ ọlọ́run pẹ̀lú àwọn alábàárìn tó dáa jùlọ àwọn alábàágbé alábàákẹ́gbẹ́ tó dáa jùlọ ìyẹn ni pé kọ́lọ́run ó pànẹ́bí náà papọ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ wọ́n ló sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìmáàmù ibn kathir rahmakula wọ́n wá ní ìtumọ̀ yìí wọ̀yà samilu anahu sa'ala alwafata ala islam al wàlẹ́hàkì bí sọ̀lẹ̀hìn ìzàjá àjálàhù ìzàjá àjálùhù náà ni pé ọ̀rọ̀ yìí àbí hadith sanabi sọ mí báyìí ó túmọ̀ sí anabi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ipe tásìkò òkú ẹ̀ bá fẹ́ tó kọ́lọ́ ń islam bee kọ́lọ́ ń sì papọ̀ pẹ̀lú àwọn ẹni dáadáa ìyẹn nígbà tásìkò to ẹ̀ bá tó òun ló fa àwọn ẹni اللهم أحيانا مسلم مسلمين وتوفنا مسلمين ọlọ́run jẹ́ ká máa tẹ̀mí ní mùsùlùmí kọ́ sì pa wá náà ní mùsùlùmí ọlọ́ọ̀bà ń bẹ̀ wà alihikna bi sọ́ọ̀lìyìn kọ́ wá pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni rí ọlọ́mọ́sà síbẹ̀ ka àwọn tíra a máa bá

la yatamanniyanna ahadukumul maut li darrin nazala bihi ẹnìkan nu yóò gbọ́dọ̀ máa jẹran kú nítorí pé ìnira kan ṣẹlẹ̀ sí ààrẹ ń ṣe kò rí jẹ kò rí mu àbí gbogbo ti ń jẹ́ ìnira tí máa ṣẹlẹ̀ sí mi èèyàn ò gbọ́dọ̀ torí ẹ̀ kó máa tọrọ kú ànábi wa ni fa in kana la'budan mutamanniya al-maut ما كنت الحياة ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي wọ́n ní táwọn máa wúlò ní pé tí nira yẹn bá dojú ẹ̀ tó wá di pé kò sí tàbí ṣùgbọ́n ju pé kéèyàn tọrọ kú lọ àwa máa sọ pé ọlọ́run jẹ́ kí n máa sẹ̀mí nígbà tó bá ṣe pé ìsẹ̀mí ló lóore jù fún mi ọlọ́run sì jẹ́ ń fa ayẹ́lẹ̀ jẹ́ ń kú nígbà tó bá ṣe pé ikú ló lóore jù fún mi alábìtí kọ́ wa lẹ́kọ̀ọ́ jùlọ ìgbà míì ń bẹ wàláì kéèyàn máa sẹ̀mí ó lóore kó ju pé lọ kómi ìnira tó bá ti máa ní láyé ìgbà míì sì ń bẹ kómi ìgbádùn tí yẹn máa ń gbádùn ju fún yàn ju pé kéèyàn ó kú ju pé kéèyàn máa sẹ̀mí lọ bóò ni kéèyàn máa sẹ̀mí ṣe lóore fún yàn ju pé kéèyàn ó kú lọ ẹni bá wà tí ò ṣe lọ́n ìrégbè ní ṣe nǹkan tí nǹkan ní ṣe kò tẹ̀lé nǹkan tó lọ lọ torí pé kọ́mì ìnira tó wo lè máa rí láyé nígbà tí ògbọ́n lọ́wọ́ bá gbọ́ yẹn tí sì ń rí ìnira láyé yẹn ó sì kéré sí ìnira tí ó rí nígbà tó bá dé lu sáré so kíbi ẹni bí ó wà láyé ó lóore fún un wàlá àlà tó bá tiẹ̀ wà láyé ó lè gbọ́ wáàzí ó sì túbá tí wàá di pé ńgbà tí ó bá kú yóò bá yọ̀nà ọlọ́wọ́ bá pàdé subhanahu wa ta'ala lẹ́yìn náà ìgbà míì sì ń bẹ kéèyàn ó kú yẹn ó ni ẹni tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ kó ṣe lọ́n dáadáa gbogbo tí ẹ kó ṣe láàrin rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n bá dáa àárín rẹ̀ pẹ̀lú ọmọ ènìyàn dáa àárín rẹ̀ pẹ̀lú ànábì àárín rẹ̀ pẹ̀lú àwọn òbí ẹ̀ àárín rẹ̀ pẹ̀lú alábàágbé ó bó ṣe tọ́ àti bó ṣe yẹ irú ẹni bẹ́ẹ̀ kó ìgbádùn tí máa ń fi wá fàṣẹ já máa sẹ̀mí nígbà tó bá ṣe pé ìsẹ̀mí olólóore jù fún wa lẹ́yìn náà jẹ́ á kú nígbà tó bá pé ikú olólóore jù fún wa nínú àdìsí mi ànábì ní nǹkan méjì kan bẹ ọmọ ènìyàn kórìíra rẹ̀ ànábì ní yàní nǹkan méjì kan bẹ ìsìnàtàní yakrahuma ibnu adam nǹkan méjì kan bẹ àwọn ọmọ ànábì wọn kórìíra rẹ̀ yakrahul maut wal mautu khairul mu'min min al-fitan ọmọ ènìyàn kórìíra kú kò sẹ́ni tó fẹ́ kódà ni tí ò ní nǹkan kan gan kò fẹ́ kú kò fẹ́ kú ànábì wa ni bẹ́ẹ̀ ikú yìí ó lóore ju fìtínà lọ ọlọ́run má jẹ́ àárí fìtínà ànábì alimawo ikú khairun lilmu'min minal fitan ó lóore fún mímì ní tójú fìtínà lọ wàyákìrà òkè látàlmán nǹkan ẹlẹ́ẹ̀kejì ọmọ ènìyàn kórìíra dúkìá díẹ̀ ó kórìíra kó lówó díẹ̀ owó tabua lọmọ ènìyàn ń fẹ́ dúkìá tó pọ̀ wàkìlá tó máa àkàlẹ̀ lẹ́sẹ̀sán bẹ́ẹ̀ dẹ̀ ni kéèyàn ní dúkìá díẹ̀ kéèyàn má jẹni tó lówó púpọ̀ eléyìí kéré láti ṣèṣirò ìṣirò rẹ̀ rọrùn níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà ẹni bá lówó tó pọ̀ kẹ́mi fẹ́ni tó bá lówó ní wàlìjẹ́ náà yóò wàlìjẹ́ náà àmọ́ nígbà míì ẹni tí ò ní lọ́wọ́ tí ò ní nǹkan kan yẹn òun ó ti wàlìjẹ́ náà láì máa yọ ọdún àbí láì máa yẹ ìgbà kí ẹni tó ní owó yẹn kó tó wàlìjẹ́ náà torí pé yóò ṣèṣirò bó ṣe kówó yẹn jọ lẹ́yìn náà yóò ṣèṣirò bó ṣe náà àwọn àfáà wa wọ́n máa ń ṣe àpèjúwe nípa wípé ọ̀rọ̀ ọdún nǹkan báyìí wọ́n máa ń fi ìgbà táwọn lọ sí hajj wọ́n máa fi sàkójúwe láyé ìgbà yẹn ni tó pé nǹkan ò tí ì rọrùn títí báyìí wọ́n láwọn èèyàn di ẹrù ńláńlá ẹrù bámbámbá sọ pé ẹlòmíì ò lè gbé mi gan bí à nǹkan nǹkan báyìí so àwọn wá sò nǹkan nǹkan báyìí ṣá sọ pé wọ́n fẹ́ máa kún wọn padà bá nàìjíríà àwọn ní ẹrù tàwọn ò tó nǹkan so àwọn ẹlẹ́rù ńláńlá wọn yẹn kó tó di pé wọ́n yí ẹrù wọn tán àwọn kan gbẹ̀gbẹ̀ wọn kọjá ni so ẹlòmíín bẹ́ẹ̀ kó tó di pé yóò yẹ ẹrù rẹ̀ débi kókó tó kàn pílẹ̀nì ti kún wọ́n ní àpèjúwe ẹjọ́ gbìndé àlìkíámà ni ìwọ tó bá kó dúkìá ẹjọ níwọ̀nba tẹ̀kù dúkìá yóò pọ̀ jù yóò rọrùn láti ṣe síro lẹ́sẹ̀kẹsẹ̀ láìpẹ́ ọba ti tiẹ̀ lọ àmọ́ tó bá ti pọ̀ jù ẹ́ pàápàá jùlọ àwọn tí ń kojọ lọ́nà tí èsè ti halal eléyìí ló tún burú jùlọ ẹni ó kojọ lọ́nà ti halal gan yóò ṣe síro rẹ̀ bèèlé àwọn tí ń kojọ láìjẹ́ ọ̀nà ti halal ẹ wá wò nípa àkójúpé àjọ yẹn ìṣòro méjì ló wà fún nítọ̀hún yóò ṣe se bó ṣe kójúpé àyàn jọ yóò sì ṣe ìṣirò bó ṣe náà kódà kó wá fi dúkìá yẹn kalẹ̀ àwọn ọmọ rẹ̀ náà jogún ẹ̀ bóun ṣe kójọ yẹn òun ni ó ṣe ìṣirò rẹ̀ àwọn ọmọ rẹ̀ kò sí tókà wọn bẹ̀ àwọn ti jogún dúkìá ni àmọ́ jọ bóun ló ṣe kéjọ yóò ṣe rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kò sábúrú ń bẹ̀ ká àmọ́ ká gbìyànjú láti kójọ lọ́nà títí halal ká n'a ná bó ṣe tọ́ àti bó ṣe yẹ eléyìí gan yóò jẹ́ ká ṣe ìṣirò tí ó rọrùn jọ gbé ìjà lè kí a mọ̀ ọlọ́mọ sàṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan náà. wa ń sọ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì tá ń ka sóra yìí ọlọ́nikẹ́rí gbogbo tá ń sọ bọ̀ látẹ̀yìn zalika min anba ilghaib eléyìí ń bẹ nínú àwọn ìròyìn tó pamọ́ àwọn ìròyìn kọ̀kọ̀ nǹkan tó pamọ́ tó pé àwọn ọlọ́run nù ṣéyìn ilẹ̀ yìí àwa náà là ń ṣe wá ayé ẹ̀ fúnra ànábì àfi ránṣẹ́ síra ànábì sallallahu alayhi wa sallam nítorí pé kí ni wa ma kunta ladayhim iz àwọn ọmọ ya ànábì Yusuf yìí ìwọ ò sí pẹ̀lú wọn ọ sí ládọ̀ wọn nígbà tá panupọ̀ àlámàrí wọn nígbà tá panupọ̀ pé táwọn oṣù nìkan káwọn ju Yusuf sínú kànga wàhùn yamkuru nígbà tó sì ń dètè àwọn àfa àfa àtàǹpẹ ní Ibnul aradi ọlọ́run bá kí àfa náà ó ṣàlàyé nípa Qur'anil nípa pé àwọn ọ̀rọ̀ ọ̀nú ẹ̀ bíi ìpín mẹ́ta ni bí ọ̀nà mẹ́ta àbí bí kuraani ti ń sọ̀kalẹ̀ àwọn ẹ̀kọ́ tí ń bẹnu kuraani ó kú sí bí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni pé a rí àwọn tàbí aya nínú kuraani kẹrin nǹkan kan n'i ṣẹlẹ̀ ọlọ́wọ́ wa sọ di aya kan láti yanjú nǹkan yẹn ó wà báyẹn tó pọ̀ nínú kuraani kẹrin ọ̀nà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìgbà míì ń bẹ kuraani ó kàn sọ̀kalẹ̀ ọlọ́wọ́ gbé òfin kalẹ̀ ni ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ẹ máa yọ ẹ máa ṣe dáadáa sóbì àbí kó kọ̀ nǹkan kan fún wa pé ẹ má ṣe nǹkan báyìí eléyìí ò bùkátà ká béèrè pé kí ló fà á àyà wà báyìí náà ẹlẹ́ẹ̀kẹta òun ni pé kọ́lọ́hún máa sọ fún wa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ kọjá lọ gẹ́gẹ́ bí ìtàn Ànábì míì náà àtàwọn nǹkan míì náà tó ti ṣẹlẹ̀ táàmà tọ́lọ́hún sọ fún wa nínú Qur'an al-Karim àbí àwọn ti nìyẹn so irú ìwọ ànábì àwa là ń ṣe wá ayé ẹ̀fún ọ àwa la fi ránṣẹ́ tiẹ̀ torí pé gbogbo otu wọ̀nyí ọ̀ sí si wọn nígbà tí wọ́n panu pọ̀ nípa tí wọ́n ṣe fún Yusuf lẹ́yìn náà tó ń wà má aktaru nasi walau harasta bi mu'minin ọlọ́run wa ní jẹ́ ká sọ fún ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kódà bí ẹ bá ń sojú láti kan gba ni kódà kiri anabi sallallahu alaihi wa sallam kódà kó máa sojú kòkòrò kó máa gbìyànjú láti jẹ́ kékeré múmìnì olófa tẹ́báwo nígbà anabi sallallahu alaihi wa sallam ti ń kí àwọn èèyàn sínú islam kí máa yà anabi lẹ́nu a ah, ọ̀rọ̀ yìí ó ti yanjú ju ọ̀rọ̀ yìí kílẹ̀ tẹ́ ẹ̀ wá ń gbọ́ tẹ́ ẹ̀ wá gba islam láì tẹ̀bi wọn náà ni fi ní la man lè fọ̀nà walakinna Allaha yahdi man yasha ọlọ́ọ̀ba náà lọ́ba tí máa kọ̀nà lẹni tí ó fẹ́ ọlọ́wà ń bẹ̀ bẹ nínú àwọn ẹrú ẹ̀ tí ó mọ̀nà láéláé ẹ rí nípa mọ̀nà yóò tún máa kọ́ wa nípa ẹ̀kọ́ dáwà fẹ́ ti dáwà títí wa ní pé ká ti dáwà yẹn tá a bá ti ti dáwà yẹn tá a pè wọ́n sí àwọn ló jàǹfààní ẹ̀ tí wọ́n bá gbọ́ àwa ti balára àti tiwa àmọ́ a bá ti àwọn èèyàn tí wọ́n bá gbọ́ yẹn kò síjà ń bẹ̀ kò sí pé ká máa bú wọn ká máa bá wọn jà ká máa sọ̀rọ̀ sí wọn áà ah, islam kọ́ nìyẹn torí pé ọmọ ènìyàn àbí tá ní yàní ni hidaya méjì hidaya tó ìdáyà ti kíkà sàlàyé fáwọn yẹn o ń bẹ fáwa gbogbo àwọn ànábì ọlọ́run ìdáyà ti bàyà ni wọ́n ní kọ́sí wáàzì kápá àwọn èèyàn gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ìdáyà ti bàyà ńlá sí ká fáwọn ti kò sí ẹnìkan ló wà ní máa fi ní ṣe ká yẹn kó a sọ kókó sì gbọ́ yé ó sì fi iṣẹ́ ṣe sọ titi wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn wọn ò ní jẹ́ múmìnì kódà kíra o sojú kòkòrò láti jẹ́ kíkájẹ bẹ́ẹ̀ wà má tẹ alùhùn àlejò àjò ọlọni ilé anabi sọlọlọhùn àlejò wa ali wa sàlám wá àṣìtọ́ ń ṣe fún wọn yìí ọ béèrè owó ọ̀yà kankan lọ́wọ́ wọn kì í ṣe pé tó dá nfààní kalọ̀ ń wá lọ́dọ̀ wọn tó fi ń ṣe léyìí in illa zikirun lil alamin kùránì dáwà tó ń ṣe kò jẹ́ nǹkan kan ju kí ni ìrántí lọ fún gbogbo ẹ̀dá yàní Qur'anil Karim Ọlọ́run sọ fún kankan ju pé kó máa jẹ́ ìrántí fún gbogbo ẹ̀dá lọ Ọlọ́run bá ń bẹ̀ jẹ́ kó Qur'an máa jẹ́ ìrántí ta'ala nínú àwọn àyà yìí ọlọ́run wa ń pàkíyèsí wa sí bọ́mọ ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn bó ti jẹ́ olùgbàgbéra nípa sí àwọn àyà wa ta'ala àwọn àyà ti ń tọ́ka sí láti lè mọ ọlọ́run lọ́kan nípa ìṣẹ̀dá ẹ̀ bó ṣe dá sánmà àti bẹ́ẹ̀ lọ àwọn àmì tọlọ́hun subhanahu wa ta'ala fi samawati wal ard nínú sámà ni àti nínú ilẹ̀ yamuruna alayha ṣe pé wọ́n ń kọjá níbẹ̀ lọ́sàn-án lóru wọ́n ń kọjá níbi àwọn àmì wọ̀nyí wa hum anha mu'ridun bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ ní ti ń sẹ́rí kò ń bẹ̀ wọ́n ń gúrí kò ń bẹ̀ áyà yìí kò bá àwọn kèfèrí jọ́hun nìkan wí gbogbo ọmọ ènìyàn náà ló wọnú abẹ́ áyà yìí torí pé kò sónítọ̀ ọ̀hún tó bá wọ̀ tó tó bá wọ̀ sí tó wòkè tó wọlé yóò rí àmì tọ́lọ́n subhanahu wa ta'ala táwọn afáàfin ní wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid gbogbo nǹkan pátápátá àmì bẹ́ẹ̀ tí ń tọ́ka sí pé ẹni tó sàdá ẹ̀kan wọ̀nyí ọba kan tuntun kò sí nǹkan náà tí ò sí àmì ń bẹ̀ tí ẹ pé yóò máa tọ́ka sí wípé ẹni tó sẹ̀dá nǹkan yìí ọba kan tuntun ni tàbá gbà yìí pé ọba kan tuntun ló ṣẹ̀dá nǹkan wọ̀nyí kò sí nǹkan tó yẹ kó wá sọ́kàn wá ju wípé òun nìkan náà sì níjọ sí tọ́sí lọ làwọn afáàfin ni tí ẹ bá nígbàgbọ́ sí tàwọ̀hídì rògbòbíyà ìní tàwọ̀hídì rògbòbíyà ó yẹ kó lè tìyàn láti ní tàwọ̀hídì alòlòhíyà náà tí ẹ bá ti gbà yí pé ah, ọlọ́run ló ṣẹ̀dá gbogbo nǹkan ìwọ tó nígbàgbọ́ pé ọlọ́run ló ṣẹ̀dá gbogbo nǹkan wọ̀nyí ó yẹ kó lè mọ̀ yí pé ọlọ́run tó ṣẹ̀dá àwọn nǹkan wọ̀nyí òun náà lọ́ba títọ́ ìjọsìn tọ́sìn kò yẹ kájọ́sìn fún ẹlòmíì ọlọ́run subhanahu wa ta'ala pọ̀lọpọ̀lọpọ̀ mẹ́ni wọ́n kọjá níbi àwọn ááyà tọ́lọ́run àmì tọ́lọ́run àmọ́ síbẹ̀síbẹ̀ èyí fi gbàgbọ́ wọn wá ń sẹ́rí kó mbẹ̀ ni ọlọ́run subhanahu wa ta'ala ó fún wa ní làákàyè làákàyè ọlọ́run dẹ̀ fẹ́ ká máa fi ronú ni àwa inú sóra kan wà fi anfusikum afala tubsirun ẹ wo ara yín gan ara yín gan ara yín ẹlòmíì ń bẹ ahọ́n kan náà lọ́lọ́run fún wa ọlọ́run ló mọ iye èdè tó gbọ́ yóò sọ òyìnbó yóò sọ lárúbáwá yóò sọ èdè míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ahọ́n kan náà sì ní ẹni tí yóò sì gbọ́ kò sì ní gbọ́ ẹlòmíì sì ń bẹ ó ní ahọ́n yẹn kò tí ẹ lè sọ nǹkan kan pé ah, ìwọ́tọ́ ahọ́n kan lọ ní ahọ́n lọ ó ní òde sọ nǹkan kan yìí ìwọ nǹkan tó bá wù ọlọ́run sọ a ah, ọlọ́run bá tó ṣe léyìí kì í sọ bá tó yẹ kánẹ̀ kápá sí ó ní ìdí tó fi ṣe ẹlòmíín bẹ etí ẹ ó yáàyì ju etí lọ ó dé ààyè lọ́mọ ènìyàn àmọ́ ọlọ́run dá tó gbọ́rọ̀ ìwọ ń gbọ́rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí láàmú ilẹ̀ bọ́lọ̀n gan ṣe tún wá ṣàlàyé fún wa ife inna fi khalqi samawati wal ard waqtilafi layli wan nahar la ayatin li ulil albab alladhina yadhkuruna allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqi samawati wal ard ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ibi táwọn apàdà sí nìyẹn tọba ronú gbogbo ẹ ọ̀rọ̀ onítọsí tọtún ọ̀rọ̀ onítọsí ntọwà á ah, Ọlọ́run gbogbo àwọn ẹ̀dá tó ọ̀dá yìí ọ̀dá wọn lásán ọ̀dá wọn torí eré mímọ́ ni fúnra ọlọ́run kó sàtọ̀ wá ní ibi ìyá náà kí lọ́ọ́ dá wọn fún òun náà ni pé kó máa jẹ́ àǹfààní fọ́mọ ènìyàn káwọ́ mi ènìyàn káwá jẹ́ àǹfààní fúnra ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́ni wa ma yu'minu aktharuhum billahi àmọ́ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn àbọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò nígbàgbọ́ sí ọlọ́run ẹ̀rí àwọn alárúbáwá àwọn Quraysh láyé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn náà máa ń ṣe jọ́sìn kódà wọ́n máa ń ṣe ìbáàdà àwọn náà máa ń ṣe wọ́n máa ń ṣe hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ hajj títí wọn àbí jọ́sìn tí wọ́n ń ṣe yẹn àwọn náà gbà ọba gbogbo nǹkan àwọn ò gbà yìí òun làwọn kọ̀ọ̀kan máa pè kó tó di pé yóò mú àwọn súnmọ́ ọlọ́run látúrí ìgbà nínú sọ̀hìnháì ní sọ̀hìn Buhari àti Muslim wípé àwọn òṣèbọ kánú yaquluna fi talbiyatihim labbaika la sharika lak illa sharika huwa laka tamlukuhu wa ma malaka wọ́n máa sọ wípé ìyẹn ní pé tó bá ń ṣe talbiya hajj wọn wípé labbaika la sharika laka wọ́n ní ìrẹ́ ọlọ́run ajẹ́pẹ̀rẹ́ o kò sí orogún kankan pẹ̀lú rẹ̀ wọ́n ni kò sí orogún kan pẹ̀lú rẹ̀ ilá ṣẹ̀rí kàhúwà láka àforogún tó yẹ wọ́n náà lọ ni <laughs> wọ́n ní àforogún tó yẹ pé tiẹ̀ náà ni tàmùlẹ́kù hùwà máa màláka ìwọ lọ ní orogún yẹn àti tó orogún yẹn ni ìwọ náà lọ ní gbogbo ẹ̀ ẹ wo àìsí orí lọ́lọ́run fi ní wọ́n kàn ń kílèmù fáwọn ni òṣèbọ lọ́pọ̀lọpọ̀ wọn àmọ́ lónìí o mùsùlùmí náà ń kírun ń gbáwẹ̀ nítorí pé kí ni lọ́nà míì wọ́n ń pa nǹkan míì papọ̀ mọ́lọ́ subhanahu wa ta'ala wàlà allah nípa àdúà wàlà allah nípa pé à ń wá ìgbàlà àbí ntòjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà ló wà bẹ́ẹ̀ wa ma yu'minu aktharuhum billahi illa wahum mushrikun ọlọ́ba ń bẹ̀ mọ́síwá ní òṣèpọ̀ nínú àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe lónìí tó fi ń sọ wọ́n di ẹlẹ́bọ kódà kan máa kírun òun náà ni kan máa so nǹkan mára ká máa so oúnjẹ mọ́bàdì ká máa so nǹkan mọ́lé àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ àrí ẹgbà wá gbà nínú hadisi tanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam arábìnrin man alaka tamima faqad ashraka gbogbo ẹni bá ti so nǹkan ó so nǹkan kọ́ nǹkan ilé ló so kọ́ ni mọ́tò ló so kọ́ ni ara ló so kọ́ ni gbogbo tó bá so nǹkan mọ́ pẹ̀lú èròǹgbà yìí kí a fi ń wàsọ̀ àbí fi ń wá àǹfààní kan ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe ẹbọ ọlọ́lọ́run subhanahu wa ta'ala ẹni bá ti fi ṣẹbọ tó bá fi lè kú ní orí ẹbọ yẹn irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní foríjì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wa hadith mi ó ní ọlọ́run ta'ala sọ báyìí pé ana agna shuraka ani shirik man amila amalan ashraka fihi ma'i gairi taraktuhu wa shirkahu imam muslim gbàdí ìfìyẹn wa ànábì ní sọ yìí pé èmi o èmi mo rọrọ̀ kúrò níbi gbogbo káwá orogún pẹ̀lú èmi ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ ẹni bá ṣiṣẹ́ kan tó wá pa ẹlòmíì papọ̀ mọ́ mi nípa iṣẹ́ yẹn ànábì ni ọlọ́ọ̀ni máa parú ẹni bẹ́ẹ̀tì àti iṣẹ́ tí ó ṣe yẹn ọlọ́ọ̀ni máa pa sí pẹ̀lú ẹbọ tí ó ṣe yẹn bẹ́ẹ̀ nínú hadisi mi ànábì ni sallallahu wa sallam inna akhawafuma akhafu alaykum ashirikul asgar. nǹkan ti ń bà mí lẹ́rù jù fún yín ẹ̀yin àlùmọ́ ni òun náà ni ẹ̀bọ kékeré kọ́ọ̀lù wa mashirikul asgar ya rasulallah wọ́n ní rẹ̀ ànábì kí wọ́n á ní àwọn ẹ̀bọ kékeré yìí kọ́ọ̀là àríyá òun náà ni sikari ni sikari ni ọ̀pọ̀lọpọ̀ kakún tí ẹ bá fẹ́ ṣe nǹkan ó ń ṣe nítorí èèyàn ni bóyá torí pé nìyẹn wò àbúfẹ́ kan rí un àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara ni ẹbọ kékeré yẹn kò yọyàn islam àmọ́ tó bá pọ̀ jù si ayé yàn ó lè tìyàn lọ sínú ẹbọ ńlá náà ọlọ́mọ sì wá ní ẹlẹ́bọ afa aminu anta tiyahum gashiyatun min azab gashiyatun min azab gashiyatun min azabillah ọlọ́ni sí àwọn wọ̀nyí tí wọ́n á fọkàn balẹ̀ ni ṣé ọkàn wọn wá balẹ̀ ni anta tiyahum gashiyatun min náà wípé. kí ìyà ọlọ́run subahana wa ta'ala kó wá bò wọ́n mọ́lẹ̀ tí wọ́n ọ̀fàkà balẹ̀ ni kí èdìbò kan àbí ìyà ọlọ́run kó wá bò wọ́n mọ́lẹ̀ lórí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí àwòtà tí ìyà kò sá abáfta àbí kálíkìámà ó tiẹ̀ dé wá bá wọn lójijì dáàmà àlìkìámà òjijì náà ni ó dé wàhùn láyà sùkúrù rẹ̀ ní furama wọn ò ní mà pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ń ṣe wọ̀nyí òun ló fa gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ bá wọlé máa wù tí ẹ bá wọlé máa ṣe kí ni gbìyànjú láti tú bá mẹ́ síwájú kí àlùkìyàmà ò náà. قل هذه سبيلي ọlọ́ni rẹ̀ anábì sallallahu alaihi wasallam wá sọ fáwọn àlùmọ̀ rẹ̀ kul hadhihi sabili sọ pé eléyìí náà ni ojú ọ̀nà ti tèmi o eléyìí náà ni ìlànà tèmi tọ̀ ila Allah èmi ń lọ́sọ́dọ̀ ọlọ́run mò ń ṣe wáàzù mò ń pè àwọn èèyàn islam ala basira lórí ìmọ̀ tó ala basira wa yakin wa burhan náà ni pé lórí basira náà ni pé lórí ìmọ̀ yẹ pé ó dájú àti àmàdájú lẹ́yìn náà pẹ̀lú pẹ̀lú ẹ̀rí ni jẹ́jẹ́ pé pẹ̀lú fọ́júfọ́jú ana wa ma ní tabaani ànábi wa ń sọ fún wa pé ní tí mò ń ṣe yìí o èmi ni mò ń ṣe lẹ́yìn náà àwọn ọmọ lẹ́yìn mi ṣe tiwọn náà ni tura ànábi ni ana wa ma ní tabaani yaani ba ìpèpè tí mò ń pèsè jọ́nà ọlọ́run lórí basira yìí èmi ni mò ń ṣe àtẹni tó bá tẹ̀lé mi ànábi sallallahu alaihi wasallam àsìwọ̀tò bá fẹ́ jọmọ lẹ́yìn ànábi ní ti pàápàá ó pọn dandan lórí tiẹ̀ náà kọ́ ṣiṣẹ́ tánàbì ṣe iṣẹ́ anabi òun náà ní dáwà kápẹ́pẹ́ sí islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tura anabi ní aná wà mà ní tabani òǹgálẹ̀ sọ fún wa nínú hadithi rẹ̀ anabi ní balẹ̀gbò ani wàlẹ̀ àyà ẹ mú sẹ́ẹ̀mí dógóńgó ẹ jí sẹ́ẹ̀mí fáwọn èèyàn ẹ pa àwọn èèyàn sínú ẹ̀sìn kódà kó fi ké àyà gbogbo dáwà tábà fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ nípa a nípa a sọ a nípa a nípa rẹ̀ ó dá wa lójú níwọ̀n bá bá bá sì mọ ká gbẹdọ́dọ̀ àwọn ẹlòmíì náà sọ̀rọ̀ nàbí ọlọ́ni aná sọ fún ike aná wa mà ní tàbáàní èmi àtàwọn tó bá tẹ̀lé mi wa subhanallah mímá ni fún ọlọ́run subhanahu wa ta'ala wa ma ana minal mushrikin bẹ́ẹ̀ èmi ò jẹ́ kan nínú àwọn òṣèbọ̀ náà. olúwọba wa subhanahu wa ta'ala wọ́n ń fún wa níròyìn nípa bó ṣe rán òjíṣẹ́ rẹ̀ tó yẹ pé ọkùnrin ló jẹ́ ọmọ ènìyàn náà ni kò ní kó máa jẹ́ àlìjẹ̀nu ọlọ́ni wa ma arsalna min qablik illa rijalan síwájú rẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam àrùn òjíṣẹ́ kan àti kójọ́kùnrin àrùn obìnrin ló jíṣẹ́ rí kò sóbèrè kankan náà àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọlọ́run máa ń ṣe ilham àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáwọn obìnrin míì àwọn obìnrin kan ọlọ́run rán ní òjíṣẹ́ rí ọlọ́ni nóòhì ilayhi àwọn òjíṣẹ́ tá a ti rán síwájú rẹ̀ à ń ṣe wáyù fún wọn à ń ránṣẹ́ sí wọn min ahalil nínú àwọn aráàlú ọmọ ènìyàn náà ni wọ́n afalam yasiru fil ard àwọn wọ̀nyí tí wọ́n wá rìn káàkiri lórílẹ̀ ni torí pé àwọn lárúbáwá ń gbà yẹn ń yà lẹ́nu pé ọmọ ènìyàn ṣe bí ń jẹ mu láàrin ọjà ó fẹ́ yàwó ó bímọ yóò wá sí máa jáde bí ọlọ́run ọlọ́ni ń wò rìn ni ká wò àwọn fàyàǹzòrò kẹfà kẹ́ni àkìbátú ladina min qablihi kan wá wòye sí bóò ni àtúbọ̀tán àwọn tó kù síwájú wọn nínú àwọn tó pe àwọn ànábì tá a rán nírọ́ wàlàdàrú lẹ àkìrọ̀tù khairu líladina takaw àti pé ilé tàlìkìámà àlìkìámà yìí òun ló lóore jùlọ tẹni tó bá páyọ̀ ọlọ́run àfàlàtà àfẹlù tí wọn wá sí làákà yìí hàtà ìzànsá ìyàsà rusul nígbà tá a bá rán àwọn ànábì àwọn ànábì ọlọ́run sáwọn èèyàn táwọn èèyàn wọn yìí bá gbẹ́rù gbẹ́rí débi pé àwọn ànábì ọlọ́run àyè àwọn ànábì ọlọ́run bá wọn yìí hàtà ìzásàì àsàrùsùn yóò wá di pé àwọn ànábì ọlọ́run bá ti sọ̀rọ̀ ìtúnù ànábì nine hundred and fifty years ní pépè táwọn èèyàn gbọ́ títí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì wọn ò gba tọ́lọ̀ sí ra wọn já ahùn nasruna àránṣẹ́ tàwọn lọ́wọ́ wà á dé wá bá wọn fanúnjì mọ̀nàṣà àwọn ọlọ́run àwọn tá a bá fẹ́ nínú àwọn èèyàn wọn yẹn ni pé ọlọ́run pa wọn run ẹni tọ́lọ̀ bá fẹ́ tó bá gbọ́ bá gbọ́ nígbà yẹn ọlọ́run là wàlá yuraddu ba'suna 'anil qawmil mujrimin ọlọ́ni ìjìyà o kò sẹ́ni kankan tó lè

walakin tasdiqa allazi bayna yadayhi àmọ́rọ̀ yìí ń jẹ́ ìgbàgbọ́ lódodo ìjẹ́rìísí lódodo sí àwọn nǹkan tó ti wá síwájú rẹ̀ àwọn tírà tá ti sọ kalẹ̀ síwájú Qur'anil Karim wa tafsila kulli shay' bẹ́ẹ̀ ń ti tún jẹ́ àlàyé fún gbogbo nǹkan wa hudan wa rahmatan li qaumin yu'minun ó sì jẹ́ ìtọ́sọ́nà ó sì jẹ́ ìkẹ́ fún àwọn ìjọ kan àwọn èèyàn kan sanjẹ́ onígbàgbọ́ òdodo ọlọ́ba ń bẹ̀ jẹ́ Qur'an jẹ́ ìkẹ́ fún wa yóò máa jẹ́ ìtọ́sọ́nà fún wa jẹ́ káwọn náà máa bẹ nínú àwọn ẹrú rẹ onígbàgbọ́ òdodo eléyìí náà ni ìparí sóràtù Yúsúf gbogbo nǹkan tí a kà fúnra wa nínú ẹ̀ tó ṣe déédéé ọlọ́run kò fún wa ní ládàá ẹ̀ ètò jáde ṣe ọlọ́mọ́sà foríjì ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe máa kéde fún wa ní gbogbo ìgbà nípa pé àwọn iṣẹ́ tí ń lọ lọ́wọ́ ní mọ́ríkàsù wa níbí báyìí ó ń bùkátà ìrànlọ́wọ́ àti prógrámù àtẹ̀fíìr ṣe pé wọ́n yẹ̀ nínú DITV náà gbogbo ẹ̀ náà ń bùkátà ìrànlọ́wọ́ àwa tá a bá fẹ́ fi ìrànlọ́wọ́ sọwọ́ sí wa bank I mean account detail wa nìyí báńkì sálò ní Jaiz Bank account number zero márùn six nine eight two one account name Umar bin Khattab Islamiyya lẹ́ẹ̀kan sí báńkì wa ní eh, Jaiz Bank account number zero zero zero zero zero six nine eight two one account name umar bin katab islamiyya ọlọ́mọsá àtẹnìkọ́ kan wà lẹ́sàn olórí assalamu alaikum wa rahmatullahi wa barakatu tó bá tiẹ̀ lílẹ̀ látọ̀rọ̀ kọ́dìrì gan-an ó pàdánù tó pọ̀ ó pòfù tó pọ̀ torí pé iṣẹ́ kòńgẹ́ lè látọ̀rọ̀ kọ́dìrì kẹsẹ yìí pé èèyàn kà ṣe kò ń pé ńgbà tó lọ́run sàlàyé ó ní Laylatul Qadri khairun min alfi shahr ìtumọ̀ àyà yẹn ni pé ìjọsìn tíyẹn bá ṣe nílé látòlù kọ́dìrì yẹn ó lóore ju ìjọsìn tíyẹn bá ni ní ẹgbẹ̀rún oṣù lọ se rẹ̀ ń ṣe ìjọsìn bó ní ìjọsìn oníkálukú bá ṣe mọ bẹ́ẹ̀ náà ni ládàá rẹ̀ oṣù lọ ó nílé látòlù kọ́dìrì lóòótọ́ àmọ́ ládàá tí ó ní kò ju ẹni tó kí ìṣá yìí níjàmọ́ tó ti ká súnmọ́ níjàmọ́ lọ ẹni tó wá kírun lóru ẹ wo irú ládàá tó wọ́n rí fún àtìkẹ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ká fi àpèjúwe àlámọ̀rí ilé ayé yìí ká fi ṣe àpèjúwe ẹni tó ṣe pé ó ń ṣiṣẹ́ níbì kan wọ́n wá ní àsìkò tá a máa close tó bá ti ṣiṣẹ́ just eight hours náà ni n tá a máa fi ṣiṣẹ́ àmọ́ ààyè wà fún overtime overtime dẹ̀ ní yàní wọ́n máa bí bí times times ten owó salary èèyàn ni tó bá ṣiṣẹ́ hour kan ní overtime bóyá owó ńlá ni wọ́n fún so ẹnìkan wá bẹ just eight hours yẹ náà ní ti ń ṣiṣẹ́ ẹnì kejì òun máa ṣe overtime bóyá bíi hour kan hour méjì hour mẹ́ta láàrin ọ̀sẹ̀ nígbà tó wá di ìparí oṣù wọ́n wá ń ní bíi five hundred thousand òun tí wọ́n fún mi ní eighty thousand three hundred thousand ẹ̀rí òun náà gbowó oṣù àbí ògbowó oṣù àmọ́ láàyè pé kí ni òun ò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ kò ṣe yẹ kò ní ní tó so bẹ́ẹ̀ náà ni ẹ wá rí mùsùlùmí tó bá mọ nǹkan tí ń ṣe kò wá yẹ ká wá dúró lórí bẹ́ẹ̀ irú tayé yẹn a lè dúró lórí bẹ́ẹ̀ nípa titayé tá a bá fẹ́ ṣe wàhálà àmọ́ tá a lè kí àmọ̀ yẹn kò yẹ ká dúró lórí bẹ́ẹ̀ ká gbìyànjú bí ó ti wù ú lè kéré mọ́ pàápàá jùlọ tàràwí téèyàn bá tiẹ̀ lè jíjẹ nẹ́fìlà lówù tàràwí yìí mọ́kànlá àmì mọ́kànlá pẹ̀lú wítìrì yẹn àbí mẹ́tàlá yẹn kẹ́ni mọ́ filẹ̀ inú Ramadan ni àbí kò sí Ramadan kò sígbà tí èkì bẹ́ẹ̀ àwọn sàábé náà máa ń kì tó dáa tẹ yóò fi lè dí ẹ̀kúnlẹ́rẹ́ ládàá yẹn ọlọ́run sì rọrùn fẹ́ni kọ̀ọ̀kan. kìyàmù láyl tahajjud kátùfì kìyàmù Ramadan gbogbo ẹ̀ pátápátá nǹkan kan náà ni àsìkò tá a bá ń kí wọn ló dìtámì ìyàtọ̀ tó wà ń bẹ̀.

gbogbo ẹ̀ pátápátá ìkírun lóru náà ní irun yẹn àmọ́ àsìkò tá a bá ti náà ní ó wàá dìtà ní orúkọ yẹn mi ò bóyá mo dá ìbéèrè yìí náà. tọ́ alhamdulillah ibi táyé gbà á mọ́ ni ọlọ́run masa si dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn amíru àti gbogbo wa náà ọlọ́run kò sí dáadáa fún gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu